gbogbo iṣẹ́ tẹ̀dá bá ń ṣe ká ṣe bá lórúkọ olúwa bísímìlá ìràmọ́ ni àràmọ́ nìrọ̀yìn mi. ọlọ́run ló bá olùfẹ́ hmm. mọ̀nà àfiwá mọ̀nà. aláwọ̀ ẹ̀yìn tí wọ́n gbàrọ̀ lẹ́nu. mo gbà pé ẹlẹ́ṣẹ̀ ni mí kọ́lọ́n kó ṣàforíjì fún mi. ọlọ́run ọba aláforíjì kó ṣàforíjì fún mi. aláwọ̀ ẹ̀yìn. obituari mi rè é ọkùnrin dákẹ́jà ni ó tó òun gbẹ̀mí wo ló ń gbẹ̀yìn ẹ̀dẹ̀ sọ pé ọlọ́run ló gbé ẹ̀yìn yìí abẹ́gbéra yìí tí ọba wa rí bẹ́ẹ̀ mo wá síbí èmi àti ìyàwó mi ẹ sọ fún ìyàwó mi pé kó gbàwé ọjọ́ méje ọjọ́ keje tí ìyàwó mi gbàwé tán olóṣè kò ń jẹ́ kú. ẹ̀yin dẹ́ òun wọn wàhálà ti ṣẹlẹ̀ ẹnu lẹ́yìn wàhálà ti ṣẹlẹ̀ wàhálà bá wò wàhálà ti ṣẹlẹ̀ sọ́ńlẹ̀ ẹ̀bọ ni. wo ìtọ́tẹ̀ ṣe bí ju pé wọ́n lé mi bọ̀. ẹni kìlọ̀ ṣàrántí mu padà kó tó kúrò ńbẹ̀. ó ah, ti lu yapa. nínú fíìmù àbí lójú ayé. ìyá ti gbẹ̀mí mi. ìyá yẹn ti kú ah, ẹ̀wọ̀n gidi nìyẹn. àwọn ọ̀rẹ́ mi ti jápa àwọn ọ̀rẹ́ mi ti wọ́pọ̀ tó lù lọ. kò sẹ́nìwọ̀n tó máa lọ nínú ilé yìí o. mo sọ̀rọ̀ nkú mi kankan rà á tí mo ní wọ́n ṣẹ̀dẹ̀ láti travel. picture táwọn rí yẹn bébì yẹn ṣe mo lè bá wọn gbé wá tí mo bá lè gbé wá fáwọn àwọn máa fún mi ní five hundred thousand naira. making one point five million. sir two hundred thousand naira àjọ one point seven. ẹni pé <laughs> I will have two hundred thousand naira somewhere. Mm-hmm. okay deal sir. what if toma gets to know pé èmi ìyàwó ẹ ní after wedding. ojú bèbí jẹ́ ká continue. ká ṣe náà ló máa bí wa. àti ńlá ńlá la ọ̀tá mi kú náà ní twenty five of this. same àlá tí mo lá sí ẹ tí mo fẹ́ ṣàlàyé fún mi lónìí. ìran tí wọ́n rí yẹn àlá tí wọ́n lá ikú yẹn. bẹ́ẹ̀ ẹ bá lọ múra ó máa wá sí ìmúṣọ. Ah. solution wà àmọ́ ó lè. bí mo mọ̀ pa n ṣe. lójú kò sí iṣẹ́ tíyan ò lè mú mọ́ra ó yẹ náà. wo ọ̀rẹ́ jẹ́ gbẹ́ níbẹ̀ yọ gbé bíbẹ̀. irọ́ ni àníyàn gbé bẹ̀ fún àtìsàlẹ̀ yẹn gan ló ń gbé obìnrin báyìí ni. ẹyin wo nìyẹn. ọkọ ẹ. ta ló ń jẹ́ mi ni. dasọ̀la. alapa ó rẹ̀ pé ẹ̀mọ̀pájọ kéje rí mo yà mọ̀ wọlé àtúndọ̀ kéje ni mo ya mọ̀ jáde ni. ìwọ ló jẹ́jẹ́ wọ́n gbàgbọ́ ẹ̀ lómi ọ̀rọ̀ sí mọ̀ sí ọ̀rọ̀ sí láti.